ẹnu bójú bá rí káfètèmétè òun níyì torí gbogbo ohun tójú bá rí òun kọ́ ló yẹ kẹ́nu ó sọ ó sojú mi kò ró irú wọn ń bẹ níwájú ojú mi ni gbogbo rẹ̀ ṣe wọ́n ti ń gbatẹ́gùn lágodi ojú làgbà yá àgbà kì í yánu ohun àgbà bá rí inú wọn ní rà á sí ọ̀pọ̀ ojú bá rí ló yẹ ká ṣe é láwo gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ kó máa jù létè ènìyàn ogun ẹnu a máa pani o ọ̀pọ̀ ènìyàn òun lẹnu ti sọdakú rẹ tẹ̀ òótọ́ ni wípé gbogbo arajá kọ́ ló lè gbà á wípé kéegun wọlé kájá ọmọ lè gbó ṣùgbọ́n bájá bá gbó lásìkò tí kò yẹ kó gbó ajá lè tipa bẹ́ẹ̀ orí kò jìjì he ẹnu ló sagbọ́n donílé oró ètè ló ṣe jù dọ́lọ́dẹ̀dẹ̀ ìjàngbọ̀n ẹ̀jẹ̀ a máa fẹnu mẹ́nu ẹja máa fètèmétè gbogbo ojú mi rí ni wọ́n sọ ó ti rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́rùn ọ̀sán gangan o ẹnu ò ní pa mí ọláyími káyìnlá ẹnu yóò máa tún nǹkan tèmi ṣe ni o ẹnu gbogbo wa ò ní pa wá o ẹja máa sọ ohun tí ó máa tẹnu wá jáde gbogbo ohun tójú bá rí nǹkan lẹnu ń sọ ọ̀rọ̀ àgbà tòní tó rèé ẹ ronú sí o Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ń jọlá wuyì. ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi ire o.